ó fẹ́ kírun ṣùgbọ́n tó máa kírun rèé kò rántí mú ìró rẹ̀ dání ẹ máa fún tọmọ ń lọ yẹn skẹ́ẹ̀tì ò ju ibi orúkún báyìí lọ kò wá rántí mú ìró dání ó dẹ̀ fẹ́ kírun ṣé kí bẹ́ẹ̀ ni àbí kó délé kó tó kírun. ẹni tí ó bá jẹ́ obìnrin tó bá ti dépò balaga anabiwa muhammad sallallahu alayhi wa sallam ń bẹ nu hadith tí a fà wà abu rayra radiyallahu anhu tó gbà wá pé ọlọ́run ò ní gba ìrun obìnrin kan tó ti ń ṣe haidọ̀ tó ti dépò balaga ni illa bil ismar àyàfi pẹ̀lú kó lo khimaru rẹ̀ òun náà ni ìbòrí. tí ó bò ó tí ó fi kọ́fà ìgbáyà rẹ̀. na eléyìí ni ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ nàbà wà nìyẹn. ìrìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ìyàwó Aisha radiyallahu anha ó júwe irun bí àwọn obìnrin ti máa múra fún irun bẹ́ẹ̀ ni hadith mi náà tún gbé wá tó fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀run. ìyàwó Aisha radiyallahu anha ó júwe tí irú aṣọ wo ni àwọn obìnrin lè wọ̀ láti kírun yẹn ni aṣọ kan tó bá ti di gbàrẹ̀ yẹn láti òkè tó kanlẹ̀ rí nítòkù náà ni kolo kìmáàrú rẹ̀ ìyẹn ni tí ó fi lo ìbòrí ẹ̀ ìlànà tó bá yẹ pé aṣọ yìí ni tó gbàrẹ̀ yẹn ní ó túmọ̀ kó lè yọ ẹsẹ̀ kalẹ̀ kó wá tí ó fi kọ́fà ẹsẹ̀ rẹ̀ bóyá arú yẹn náà ni ó rò sálẹ̀ ni àbí kó wọ ṣọ́ọ̀tì àtàwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá láǹfààní àwọn nǹkan tá a yún wọ̀nyí bóyá bí ọmọ ilé ìwé gẹ́gẹ́ bí tí wọ́n béèrè tí wọ́n béèrè jẹ́ pé ní ilé ìwọ̀n ọ̀bà wọn láàyè ju kí wọ́n wọṣọ tó balẹ̀ púpọ̀ ju péńpéńpé bẹ́ẹ̀ lọ. fáin òun wá dásìkò oorun pé kó lọ kírun ẹ̀ nílé kó lọ́rùn yẹn lára títí yóò fi délé òun ló dáa jù ni àbí kó kírun yẹn bẹ́ẹ̀. tó bá já sí pé àsìkò wà fún irú ọmọbìnrin yìí látara ipe pé sùkúù tó ń wà àkọ́kọ́ ìpìlẹ̀ ni wípé irú iléèwé yẹn náà ní ká ṣọ́ra fún kìí pé tó bá lè kó bá àwọn ọmọ tó sì lè kó bá ìgbésí ayé wọn kí a ṣọ́ra fún pàtàkì nígbà tí wọ́n ti dẹ́kun bàlágà gidi fún wọn because àwa tí a fi wọn sínú iléèwé bẹ́ẹ̀ tí wọ́n fi ìhòòhò ara wọn hàn àwa náà ní pààtì ẹ̀sẹ̀ bákan náà ọmọ yìí náà tó ti dẹ́kun bàlágà òun náà ní pàṣẹ ẹ̀sẹ̀ tí ó mọ̀ kónú wájú ọlọ́run tó a méjèèjì náà ní àjọ nítorí pé àwa ló bí wọn àwa la lágbàtọ́ ẹ̀ àwa la fi síbẹ̀ tó túmọ̀ wípé alátọ́ra fún yẹn ilẹ̀ gangan náà torí pé amókun ọrùn ẹ wọ́ olókèlẹ̀ ń wọ ẹ̀wò ìsàlẹ̀ ìpìlẹ̀ ní wípé ní tí ó bá máa dí ẹ̀sìn lọ́wọ́ ní ká sọ́ra fún àwa mùsùlùmí so ká lọ́ọ̀lànà tí ò ní ti dí ẹ̀sìn wa lọ́wọ́ nínú àwọn ìlànà tí ó bá tún wá ta bẹ́ẹ̀ ká fi private school ní ilé àgbowó tí ó fi àbí tó wò rè òkò àbí kankan náà ni a lè rí àbí ńgbà míì náà rè àwọn kankan lámọ́ ṣe mistake gan ni ẹlòmíì nínú wa kò lówó tó lè fọmọ ẹ̀ sí private fine but ìyàwó tó fẹ́ ni ó lè jẹ́ graduate ìyàwó tó fẹ́ ló lè parí secondary school kọ́mọ yìí ké kò sí nífẹ̀ẹ́ yìí tó ń ṣe lẹ́yìn kó jòkó sílé kóbìnrin yóò ká ń du ọmọ yẹn ní kò sábúrú ń bẹ̀. nítorí ọ̀fẹ́ kọ́ ọmọ ní nọ́ọ̀sì sẹ́kọ́ndìrì ní ọmọ sẹ́kọ́ndì skul lè kọ́. torí gbogbo àwọn tí wọ́n kọ́ wọn ní sẹ́kọ́ndì ní nípa ní gbogbo kìíní ọmọ sẹ́kọ́ndì skul náà ni wọ́n kó síbẹ̀ tí wọ́n ń kọ́ wọn padà. wáyé tá a lè kíkì àwọn wa láwọn kan wọ̀nyí nígbà táwọn pa ní tá a lè fi lé lówó tí ó fi lọ síbẹ̀ yẹn. ìlànà kan nìyẹn ní àwọn ìlànà tá a lè lò bóyá ọkọ ní primary school wọlọ́gbìn ẹ̀jọ́ àti secondary school rẹ̀ rí ipá kájẹ́ bí n tó mọ̀mọ́. kẹ́dí ìyàwó wa mọ̀mọ́ táwọn obìnrin wa mọ̀mọ́ kò sábà fẹ́ kó lọ sí lẹ́sìn. gẹ́gẹ́ bí pírọ́lẹ́mù ta ní pẹ̀lú ọ̀rọ̀ òwe lásìkò tá a wà yìí ló jẹ́ kí n máa dájọ́ rẹ̀ báyẹn. torí pé a ti mọ̀ pé n tá a mọ̀ sí ọ̀rọ̀ òwe lásìkò yìí gbà tá a fọ́ ọmọ ní pé ibi tí ó jẹ ni fine. èyí tó sì gbajúmọ̀ láwùjọ wa tá ń lò ni kò jẹ́pẹ́ tó bá ń lọ sándáàdì tí wọ́n ń kọ́ ní sùn ó kọ́ sándáàdì tí wọ́n kọ́ ní ilé ẹ̀kọ́ sílábọ̀sì náà ni wọ́n kọ́ náà kódà ń gbà míì wọ́n tún lè gúùbù jù wọ́n lọ wọ́n tún lè gúùbù jù wọ́n lọ tó tún láti kọ́ káwá wòye pé nítorí pé mi ò ní ìyẹn ni ẹtíìsì níwájú ọlọ́run ọba àlejò ọlá lọ́níkọ́mọ rẹ mọ sí òòrùn kalẹ̀ kò ń sẹ́tíìsì níwájú ọlọ́run ní tí ó bá kọjú wa níbi ẹ̀sìn ní agbọ́dọ̀ mójútó nǹkan yẹn tó ìpínlẹ̀ gangan nìyẹn fain ọmọ yìí ti wá bọ́ síbẹ̀ gangan ẹgbẹ́ ti wà nù fitna fitna yìí nǹkan yẹn ó ti wà nù fitna yìí báwo ni ó ṣe ṣe nítorí dáa ni pé tó bá jásí pé tó bá fa òrùn yẹn kalẹ̀ tó bá fi òrùn yẹn kalẹ̀ àsìkò yẹn ni yóò ní àǹfààní sí i wípé yóò délé àsìkò òrùn yóò tí ní kọjá mọ́ lọ́wọ́ kálákọ̀ọ́ ẹ gbọ́ yí dáadáa o yóò ní àǹfààní sí i wípé tó bá ní kóun lọ ìrùn yẹn lára títí yóò fi délé àsìkò oorun yẹ ò tí ì ní kọjá mọ́ lọ́wọ́ ní tó dáa fún mi wípé kó lọ ìrùn yẹn lára ní títí yóò fi délé òbí ẹ̀ àbálágbàtọ́ rẹ̀ tí ó láǹfààní àti lo ìró àti tó yẹ kó lò torí pé wọ́n pè ní béèrè ni wọ́n ló gbàgbé ti ilé ó tàn kó ti nínú àwọn tó máa ń gbé dání tẹ́lẹ̀ tó wà ní àdámọ́ rẹ̀ kó máa mú dání ni àbúgbàgbé ni àsìkò gbàgbé yẹn ni tó bá wo àsìkò yẹn wípé kóun tó délé òun àsìkò òun yóò sì sẹ́kù kó gbìyànjú kó kó délé kó múra bó ṣe yẹ kó múra kó kí rẹ̀ ṣùgbọ́n tó bá dáa nǹkan yìí nìyí tóun bá ní kóun délé irú tóun fẹ́ kí yẹn ní àsìkò rẹ̀ ó lọ́wọ́ yẹn ni pé àsìkò yẹn ni yóò kọjá ó gbọ́dọ̀ já sí pé onítọ̀hún gbọ́dọ̀ ní excuse ní sẹ̀rí àmúwá fún yẹn pé sẹ̀rí àgbà àwọn excuse kan wọlé yìí tásìkò òru lè ti kọjá mọ́yàn lọ́wọ́ nínú àwọn excuse sẹ̀rí àgbà wọlé wá ní kò sí irú rẹ̀ ń bẹ̀ tí o bá wá sí irú rẹ̀ ń bẹ̀ ní ó túmọ̀ pé básìkò òru yẹn bá kọjá mọ́ lọ́wọ́ yín tó kọjá mọ́ lọ́wọ́ ga níwájú ọlọ́run ẹ̀gbọ́n yé. ẹni tó kọjá mọ lọ́wọ́ ẹni tó tóbi ní níwájú ọlọ́run ẹnu àkókò lórí ẹ̀. àwọn àfáàtì ńlá pé básìkò oorun kan bá kọjá máàyàn lọ́wọ́ láyé ṣe náà àwọn wúsùrù sẹ́rì ìyẹn lẹ sí tẹ̀lé àgbà yìí kó lè jẹ́ kó kọjá lọ́wọ́ fojú mọ́ọ́mọ́ wọlé wà á ń ta sàfihàn kékeré mo kí in sheik uh, uh, ibn abbas nìyẹn àti uh, sheik abdulaziz bonu bas mo kí fún wọn nìyẹn bẹ́ẹ̀ ni adẹ̀rí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà náà níbẹ̀ umar bin khattab bókìfù rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ni ali bókìfù rẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà ló gbà bẹ́ẹ̀ tètè o bá fi irun kankan lẹ̀ láì sí kó wà nù ẹ títẹ̀rí àbámúwá tó o bá lọ fi kalẹ̀ tí ìrìn bá kọjá ní lọ́wọ́ ó di kẹfẹ́ yìí. anabi muhammad sallam sọ ní hadith kan wípé ẹnikẹ́ni tí irun asìkò fi asìkò alẹ̀ ní tí irun asìkò àti kan dá mọ́ lọ́wọ́ ó dà gẹ́gẹ́ yẹ ni pé ẹni tó kó òfòfòfò lẹ́bí ẹ̀yàn yẹn ni. tó túmọ̀ wípé a lè fi irun kankan lẹ̀ ní kásìkò rẹ̀ kọjá mọ́ wa lọ́wọ́ ìjókòó ponítọ̀ náà ni fún arábìnrin yẹn ni wípé wàtàkùnláhà máa ṣàtà àtùn. fáìn kó lọ kí irun yẹn bẹ́ẹ̀ àmọ́ tó bá kí irun yẹn bẹ́ẹ̀ tó ní irun ó ní irun. ṣùgbọ́n ṣé kò lẹ́sẹ̀ ò lẹ́sẹ̀ rẹpẹtẹ níbi irun yẹn ó lẹ́sẹ̀ yẹn pé ẹ̀sìn àwọn ẹ̀sìn àrùn yẹn ṣe kí ni kó máa dín kù ń bẹ̀ sókè ọlọ́wọ́ bá lè kí ọlá kọ́dá kó sọ wa kó ń bìtìnà bẹ́ẹ̀ tó ìpìlẹ̀ ni pé kí ó mọ̀ lọ wú agbègbè yẹn ní gẹ́gẹ́ bí nǹkan ṣàlàyé lọ́dà tó jẹ́ pé obìnrin lè àwọn àwọn wálé wọ́n lè àwọn ọmọ dáadáa nínú àwọn brọ́dà tá a gbé wọn sílé náà turukubiri tó fẹ́ handle ọmọ nísìnyí agbọrọ ràn lọ́wọ́ ìrànlọ́wọ́ tá a fẹ́ fún náà ní wípé tẹ̀mọ̀ wípé bó bá lọ sí sùkúl máa sanwó ń bẹ̀ ó dé mú bó ṣe ń gbìyànjú láti san àwọn owó yẹn owó ńlá mi tó ń san ni wáyé tá àrà ọmọbìnrin yẹn lọ́wọ́ ni irú owó tá a mọ̀ san sùn yẹn ń gbọ́ bọ́lẹ̀ fóònù lè ọmọ rẹ̀ ká náà bí ìyàwó rẹ̀ ni ayẹyẹ bí lóòótọ́ ni ṣùgbọ́n tó mọ̀ pé tó bá ṣe pé ojúṣe kan ló mú ṣe yẹn ní tó bá gbé ojúṣe lọ lọ sanwó fún ibi tó gbé lọ yẹn ni ṣùgbọ́n tí wọ́n bá gbé fún nílé ní ìsìn ojúṣe kan ni ẹ̀yin méjèèjì náà lẹ́yìn lóòótọ́ wọ́n mú wá fún ní ẹ̀kọ́ rẹ gbẹ̀yìn torí pé títà fi ń kọ́mọ́ sínú ẹ̀dá ìbá fún lówó kò ní í kọ́ mọ́mọ́ bẹ́ẹ̀ ni wọ́n náà mú ṣé tí wọ́n bá kíyàn pé happy birthday ṣíyàn lè dáhùn dókínà látàrí mo wá náà bẹ̀ torí pé àsìkò tí wọ́n fún wa. àmọ́ ọ̀rọ̀ báàdé ní ọ̀rọ̀ tó fẹ́ jú ni ọ̀rọ̀ tó fẹ́ jú ni ṣùgbọ́n inú mi dùn wípé gbogbo wa pátá náà ni a ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tipẹ́tipẹ́ tí ṣe àsìkò yìí so yóò jẹ́ ká lè mú wa nítorí nítorí àsìkò tí wọ́n fún wa. náà àkọ́kọ́ kò sí ti jẹ́ báàdé nínú islam àwọn tí wọ́n mú kinní wa gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kọ́ mu wá ta mọ̀tàríkà nínú tàn kì í ṣe ẹ̀sìn ìsùn ló ti wá àwọn kìrìsìtẹ́nìtì àwọn míì àwọn tí wọ́n mu wá nìyẹn àtàwọn míì àwọn júù níjọ́ àwọn àwọn àwọn ti lọ àwọn tí wọ́n ti kọ́kọ́ mu wá nìyẹn ṣùgbọ́n gbajúmọ̀ nú ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nìtì yẹni kìrìsìtẹ́nì ní òun náà ni wọ́n ń sọjọ́ bíi jésù èyí tá a mọ̀ sí kírísímàsì kọ́ máa ń pè é kírísímàsì èyí tá a fẹ́ ṣe ní on twenty five ti ń bọ̀ yìí. tó túmọ̀ wípé àwọn ní í ṣe nǹkan yẹn ni àwọn tí kì í ṣe yẹn ni àkọ́kọ́ ni wípé ẹ̀sìn ògbà wa láàyè ká kọ́sẹ̀ wọn torípé ọlọ́wọ́ bá àlejò ọlọ́fúnra rẹ̀ ìjà tó ká máa wá nípa wọn pé sọ̀rọ̀ta lẹ́dínà àni àmta àléhìm bẹ́yìrì lè mọ̀búbi kì í sojú ọ̀nà tá ń bè lọ́wọ́ rẹ̀ níjú ọ̀nà àwọn tó bínú sí àwọn tó sọnù àwọn ni àwọn yahud àwọn olóṣọnù àwọn ṣètàn ọlọ́wọ́ bá àlejò ọlá gan fẹ́ ká máa wá ọba ọlọ́wọ́ bá àlejò ọlá fẹ́ ká máa wà lónìí sọ ká má dàbí wọn nípìnlẹ̀ ká má jọ wọn tó bá láti wá rí ṣe sí kẹlọ́dọ̀ wọn tá a jọ wọn ó ti máa wí pé a gbọ́dọ̀ jọ wọn gangan a gbọ́dọ̀ jọ wọn. tó ìpìlẹ̀ ẹ̀sìn wa ti ní wípé gbogbo táwọn yẹn bá ń ṣe ní àfikà mọ́ yapa wọn ìpìlẹ̀ ẹ̀sìn wa gẹ̀rẹ́ nìyẹn eléyìí náà tó àgbọ̀dọ̀ jọ wọ́n bọ̀lẹ̀ kó ma tipa nàbí náà sọ pé máa ń tàṣà bá àti kọ́ọ́n ó wà nínú ọ̀kan nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àwọn owó lẹ́kọ̀ọ́ wọnú Islam gangan àwọn Fàtímí yọ ni àwọn yìí ni wọ́n gbà á gẹ́gẹ́ bí wípé káwọn máa ṣe báàdì òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ti gbowó náà sì wà òrùn yẹn àwọn Fàtímí yà ni. bíjọ kan bá ti ń burú ní ayé lónìí nìyí nínú àwọn ọ̀dọ́ tó burú nínú ẹ̀sìn Islam yìí tó le jù yà ni ọlọ́run ló mọ iye àwọn afọ́ ọlọ́run tí wọ́n pa jáǹtì rẹ̀ rẹ̀ ọlọ́run ló mọ iye àwọn mùsùlùmí tí wọ́n pa jáǹtì rẹ̀ rẹ̀ àwọn èèyàn tó wá bíríìjì ẹ̀wọ̀ nú ẹ̀sìn islam wa àwọn mùsùlùmí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ ẹnu kò wípé àwọn fàtìmíyà kẹfẹ́rí ni wọn gbọ́dọ̀ pé wọ́n ní ìtìta pẹ̀lú sáà pé àwọn ní àwọn mùsùlùmí làwọn torí pé wọ́n burú púpọ̀ sàwọn ló tún gbé kínní àwọn náà ló tún padà gbé wọnú ẹ̀sìn wa káàtó gbà lọ́ọ́ ní ìlọ́wọ́ kẹfẹ́rí padà ni sọ̀nà méjèèjì kí nígbà wọlé gan kò tiẹ̀ sí tó mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni ká sọ̀rọ̀ fún káwa ní ká kí ni nípa rẹ̀ àwọn olùmọ̀gbà gẹ́gẹ́ bí sẹ́yìn gbèsè sẹ́yìn àrọ̀ nípa ọ̀sán sọ pé àwọn olùmọ̀gbà yìí pé kíkí tá a máa ń kí yẹn gẹ́gẹ́ ni ẹkú ọdún ó lé ju kábàárọ̀ sí gan lọ. torí kíkí yẹn ẹ̀kọ́ rẹ́ńdẹ̀tì ńlá ni ẹ jẹ́ kí n sọ fún yín bẹ́ẹ̀ bá bọ́ sàǹtì tó bá gbẹ́lù tí ń kankan tí ó jó tí ò kankan tí ó wò fúnra ẹ̀ ló dòkó lẹ́ẹ̀kẹ́ tó mọ ìyàwó rẹ̀ báyìí. bẹ̀tì à ń kiri ẹni ẹkú ọdún ẹkú yẹsùn ẹkú ọdún ìní jẹ́ kọ́dún ọdún. Ǹjẹ́ wọn náà jáde létọ́ lọ láàtà láàtà àbọ̀rọ̀ kò sẹ́yìn kẹ́tọ́ fẹ́ ẹ̀kú ọdún bẹ̀rù. Wọ́n mọ̀ pé kí ló dé kí mò ń ṣe. Tóní léyìn ni kíkì yẹ gangan tó ní ṣe ní pẹ̀lú ẹ̀sìn wa tó tóbi gan. Ó ń bẹ náà àfa àtẹ́ńpà yìí pé kíkì yẹ gan lágbára gan. Ó ní agbára ju pété àgbà sí bàtà bá wọn sí àdùkásẹ̀ tó bá wọn sí lọ ni. Tó àyíkí ni ẹni tí ń sọdún ọjọ́ ọ̀bí àgbáde tìlú àdìgẹ́lẹ̀ lẹ́yìn wíkẹ́ ẹ gbọ́dọ̀ wífù orúkọjọ́ bí ló ṣe yìí kò yé awa àwa tó yé àgbọ̀dọ̀ tó wá ṣe kí ni àní pẹ̀lú ẹranko jẹ àní pẹ̀lú ẹranjẹko àwa náà ò ní jẹran bíi tó tó yà wá ní agbọ̀dọ̀ dúró pa àní ṣe kí ni o àní kí àwọn tó àwọn tí òye bíi tó náà bá ń kíra wọn ká kíra wọn àwọn bá pé tó ṣe yìí ń ta burú ni àgbáde kejì àbí kankan ní tí wọ́n ń ṣe wọ́n lè tún wá dá abúrú kan lè sáyé ní sèé ni ọbọ̀ọ̀lù kò fara náà ìwọ kódà bọ́ọ̀lù ọ̀sẹ̀ bá ti mọ̀ pọ́jọ́ bí rẹ̀ ni wọ́n ti wá máa dami sí ọ lára gbogbo ara yóò wá sí tùjẹ́ ní ilé yìí náà bá làákà yìí wọ́n tẹ̀lé mi kọ́tà náà ti ń náà kò ẹni gàrí ọlọ́mọ káfíìrì káwọn ọmọ wa náà tí káwọn ọmọ wa nìyí tó gbajúmọ̀ tí wọ́n ń ṣe ó ń wù wọ́n ṣe ẹ jẹ́ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká réètì kí ní kó nínú ẹ̀mí wọn ká mọ̀ sí wọn ká náà má pè wá lórí rẹ̀ bákan náà ni tẹ́sí gbé wá fún wa nìyí káfí ẹ̀ mọ́ gbà lọ́wọ́ wọn ló dáa jù níyẹn wallahu subhanahu wa next week ní pk àdìmọ̀kúndà bá ti ní wọn next week báyẹn four to six ní kọ́lọ̀ kó ṣe rọrùn ẹ̀yin bọ́lá ẹ̀dùn ẹ̀ má ti bì lọ ẹ káwọn títà ọkọ̀ jáde náà ẹ dákun.